والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السادس والستين وثمانمائة وعن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحاط حائطا على على أرض فهي لا وعن عبد الله بن مبصر أن النبي صلى الله عليه وآله وسلم قال من حفر بئرا فله أربعون ذراعا عطنا لماشيته رواه ابن ماجه بإسناد ضعيف وعن علقمة بن وائل عن أبيه أن النبي صلى الله عليه وآله وسلم أقطعه أرضا بحضرموت رواه أبو داود والترمذي وصححه ابن حبان وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم وقع الزبير حضر فرسه فأجرى الفرس حتى قام ثم رمى بصوته فقال أعطوه حيث بلغ الصوت رواه أبو داود وفيه ضعف وعن رجل من الصحابة رضي الله عنه قال غزوت مع النبي صلى الله عليه وآله وسلم فسمعته يقول الناس شركاء في ثلاثة في القلب والماء والنار رواه أحمد وأبو داود ورجاله ثقات حديث ألاق قولون ولا تبصمر من جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحاط حائطا على أرض فهي له لبئ ẹ̀hìyá olùmọ̀wáàd sísọ ilẹ̀ tó ti jí sísọ jí eléyìí ti máa sọ ilẹ̀ di tèèyàn àwọn adéèkú tó ti síwájú àlàyé ti ń bẹ́ẹ̀ nù hadith yìí ó ti wá nínú rẹ̀ ṣùgbọ́n àdéhùn yìí níṣẹ́ ni ó dàgẹ́ bí àlàyé àpèjúwe kí lèèyàn lè ṣe tí ó fi jí ilẹ̀ tó ti kú táàbì sọ pé lẹ́yìn ti tẹ̀. Hadithi wa látọ̀dọ̀ Sọ́mùrà ibn Jundub radiyallahu anhu. Qala Nabi sallallahu alaihi wasallam sọ pé man ahata ha'itan ala ardin fahiya lahu. Ẹnikẹ́ni tó bá fi lè mọ ògiri sórí ilẹ̀ kan. Ẹnikẹ́ni tó bá fi lè fa àgbàlá kan sórí ilẹ̀ kan ilẹ̀ náà ti tẹ̀ nítorí pé àsìkò tí wọn àti ìfa àgbàlá sórí ilẹ̀ yẹn ilẹ̀ yẹn wà gbáyàwó àsìkò tí wọn sì ń fa àgbàlá sórí ẹ̀ ẹnìkan kan wá bá ọ wọ́n sáńpà pẹ̀lú rẹ pé ilẹ̀ tó rò pé ta ló rò pé ní ilẹ̀ tó ń fa àgbàlá lé lórí yẹn ẹnìkan kọ sọ̀rọ̀ títí tó fi kọ́ tán ilẹ̀ yẹn ti wà níbi tó ṣe pé ilé òsùnmábẹ̀ ibùdájà kan òsùnmábẹ̀ ó wà láyé tó dènà ilé tó súnmọ́ kó jẹ́ pé kò lóluwa lórúkọ ọlẹ́ yẹn ọjọ́ pé tó bá ti ṣe bẹ́ẹ̀ láì kò sí àtakò kan ilẹ̀ yẹn jẹ́ tiẹ̀ ṣùgbọ́n kásá kéèsì pélé lè dènà sì lè wà níbi tí ojú òtò ṣùgbọ́n kó jẹ́ pé lóluwa kò súnmọ́ àwọn èèyàn ó dènà kò sọ́ọ́dín tí ò lóluwa tó tó bá yẹ pé ó padà hàn títẹ nìkan ni adébẹ gbogbo ń tó sẹ́yìn ó gbẹrù rẹ kó lórí ilẹ̀ ńlẹ̀ ni onílẹ̀ ńkọ́ ńlọni tẹ bá kọ́ sórí rẹ̀ ìdíjà ní sọ pé onílẹ̀ ló nílé onáni kíkọ ọrọrùn kó nílé lórí ilẹ̀ ńlẹ̀ láti gbélé rẹ̀ sọwọ́ ilá tó má ti tẹ̀dájọ́ pẹ́ni tó nílẹ̀ ló nílẹ̀ rẹ̀ nígbà tó sọ ni pé wọn náà kó ilé rẹ̀ kó lórí ilẹ̀ rẹ̀ ó sì rọ̀ yọ lọ́rùn àti wọn ti sọ pé ọkọ ló ní ilẹ̀ tó kọ́lé ìmẹ́nu kátó blọ́ọ̀kù kátó gbogbo blọ́ọ̀kù kátó kó nǹkan wá kúrò ní orí ilẹ̀ rẹ̀ àwọn ìgbà tó ti pẹ́ ní tó ń náwó tó ń fi fàgbàlá sórí ilẹ̀ yẹn kò ní pẹ́ ká kó náà fúnra rẹ̀ òun tó mọ́wọ́ òun tó fi ń tù ẹ̀rì kan máa sábà pàtì yẹn torí ẹ̀ nínú nǹkan tó lè ṣe tí ilẹ̀ fi lè ti tiẹ̀ ní ilẹ̀ tí ò lóluwa tó fi ti kọ́ ọ lóluwa rẹ̀ òun náà ní kò sí kí ni ọ̀fà àgbàlá sórí rẹ̀ tó bá ti fàgbà lásòrí rẹ̀ kó ti fi hàn pé lẹ́yìn ti tẹ̀. torí ẹ̀ a ti sọ fáwọn àyè kan wà tó dínà gidigidi gidigidi gidigidi síbi táwọn èèyàn ń gbé ó tó dínà bàjẹ́ síbi téèyàn dàpọ̀ sí rí láyé. ètò bá lọ parọ́ àgbàlá báyìí tí wọ́n náà sọ̀rọ̀ akọ́ bùkà kátó ń gbé bẹ̀ tó sí ìdí ara rẹ̀ kábẹ̀ ọba tó bẹ́ẹ̀ nìkan yìí wọ́n á tà lẹ́yìn tó àyè yẹn náà tún wà lẹ́yìn àmọ́ gidigidi lọ́kùn tó dínà gidigidi gidigidi gidigidi gan torúkẹ́ ní ìsìn gbogbo lẹ̀ tó bá ti wá sòsì kò ní ti kò ní ti gbé blọọkù méjì lélẹ̀ wà lọ sí sẹ́lẹ̀ wọ́n ti máa sọ fún ọ pé bóun jẹ́ jẹ́ ilẹ̀ wá dé ẹ sì máa kíyèsí o ní ti máa sọ ilẹ̀ ẹ̀ ti sèyàn yóò jẹ nǹkan tó so yìí pé kò sí bínú kókó ìnìwọ náà ti sórí rẹ nínú ìsìn yìí máa gbẹ kàga sórí rẹ kò sí bínú gbẹkọ téèyàn kọ́lé sórí rẹ kò sí bínú gbẹkọ téèyàn bá gbẹgi sórí rẹ kò sí bínú gbogbo àwọn arúgbó kaba yẹn ni máa ń sọ lẹ́ẹ̀ ti téèyàn a ti sọ fẹsẹ̀ fífi kọ̀ọ̀kan kó ìpè sí orí rẹ àti kò kó sórí ẹ̀ bí ọba ṣe bínú kókó yóò ṣe farabalẹ̀ kókó sẹlẹyìn ọsọ lẹbi tiẹ ìfọsẹ ní bọdì náà lè já ìpẹ sórí ìlú ńlẹ ó lè já blọọkù sórí ìlú ńlẹ ó lè jókúta sórí ìlú ńlẹ in much tó yẹ pé kò tí ì sí pé wọn mọ nǹkan kan wọn ń gbẹlẹ kan wọn ń kọ nǹkan kan ilẹ̀ ò lè dídìẹ o ilẹ̀ ò lè dídìẹ ilé ìjọba Abu Dawud ọ̀nà gbé àdéhùn jáde Ibn Jarud rẹ̀. فأتوك حديث صحيح عبد الله بن مظفر رضي الله عنهما في حديث كمان وتدى النبي محمد صلى الله عليه وسلم كان بسبب من حفر بئرا فله أربعون ذراعا عطنا لماشيته رواه ابن ماجه بإسناد ضعيف ابن ماجه أنا ما في حديث رواه في حديث الله قال لا wọn síkì tó wà ń bẹ ó ní pé tí èèyàn bá gbẹ́lẹ̀ àti èèyàn bá lọ gbẹ́ kànga sórí ilẹ̀ tí ò lólùwà tó wá sọ kànga yẹn di tèèyàn. títí ibo lèèyàn lè ní ilẹ̀ àyíká kànga ń dé afẹ́ gbé kànga àwọn arílẹ̀ kan àwọn òkúkú lóluwà ẹ̀yẹ bẹ̀rẹ̀ sí ní gbé kànga lọ wọ́n bá gbé kànga àwọn débi tó mi wà bẹ́ẹ̀ nìkan kan tó wá bá wa kókó ní ìṣó lẹ́mọ́lá a property of Al-Madina Center ẹnìkan kan ò tún táǹkà pẹ̀lú wa títí ibo láyé ká kànga yẹn lálẹ́ pàkẹ́. Mo rò pé yóò wà ha àdéhùn yẹn sọ pé arbàrún nàbí rà ogójì gbàwọ láti ibi tí kankan yẹn ti bẹ̀rẹ̀ sí ogójì gbàwọ ẹ̀yin lẹ́tọ́ ni yọmọdé àpọnẹ bí máa ju ẹgbẹrẹ ibùdókò fáwọn ẹran rẹ ẹran ẹni tó gbẹ́ kànga ogójì gbàwọ síbi tí kànga ti bẹ̀rẹ̀ ó tún jẹ tẹ lórí kun mẹ́rin ẹni ibi tí kànga wà fáwọn ẹran rẹ̀ láti máa lóso bẹ̀. kànga bí rere àbí òbí rere òbí rere nìyẹn. so kànga lásán ni wọ́n gbẹ́ tẹ̀lé àwọn aṣọ ìpè fọ́tí rírà ibi tí kànga wà wọn náà ló tún ní. bẹ́ẹ̀ ni ọ̀gá jẹ́ tó wá sáàdì ìfẹsẹ̀ ni mọ́kànfẹsẹ̀ ni lọ́wọ́ alhamdulilayi. bàbá tẹ́ tó bá lọ dọ́kọ́ fẹsẹ̀ ẹni lẹ́nu kéèké tí ọba jáde bẹ́ẹ̀ ẹni gbọ́dọ̀ tó gbẹ́ kàga yọ láǹfààní ìgbàwọ́ ogójì síbi tí kàga wà fáwọn ẹran rẹ̀ wọ́n lè jẹ́ bẹ́ẹ̀ nìkan ò lè sọ pé ẹ̀kọ́ apẹ̀ran rẹ̀ kó ń bí o fẹ́ràn kó ń bọ̀ torí pé wọ́n ló ní gbogbo lẹ́yìn àmọ́ àti ìyá ọ̀pẹ̀ kan àdéhùn tó tún tẹ̀lé lé ọ lé hadith alqama tòmìnira wáyé. ونادوا على بابان أن النبي صلى الله عليه وسلم أقطعه أرضا بحضر موت رواه أبو داود والترمذي وصححه ابن حبان ولا النبي صلى الله عليه وسلم قلت لكم قلت لكم واحد ابن حجر بابا علقمة أنا بيت لكم ni موت حضر موت هنا ẹni lùkà ti ń bẹ ní yẹmẹ tẹ ẹ ti gbogbo ó ti dáhùn ní abúrámọ́t ọ̀nà ní kápítà yẹmẹ ní ọ̀nà òkè ní kápítà ọ̀kan náà àwọn ìlú ńláńlá rẹ kápítà rẹ ní sọ̀nàá àmọ́ abúrámọ́t ọ̀kan nínú àwọn ìlú rẹ tó anábì tulẹ̀ fún bẹ́ẹ̀ títulẹ̀ fún yẹn ọ̀nà ní ká bu ilẹ̀ fún pípé afún ọ àfọn onílẹ̀ wọ́n tulẹ̀ fún níbẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó bá jẹ́ ìmáàmù mùsùlùmí atiwájú fún gbogbo àwọn mùsùlùmí olùdarí ìjọba lórí gbogbo mùsùlùmí ọlẹ́tọ̀ láti tulẹ̀ fún yẹn ọlẹ́tọ̀ láti tulẹ̀ fún yẹn. kò sí nídìí ká máa torí ẹgbẹ́ àwọn èèyàn ní aristocracy yóò tọ́fẹ́ǹsì máa fẹ́ẹ́ ti pè lóyìnbó mẹ́rin tọ́ ìdírísù tọ̀pọ̀ ní ìdíkẹ́ máa kọ́ ní ọ̀sọ̀kúrọ̀ ìjọba ó lè tulẹ̀ fún yẹn pé láti bí báyìí bí báyìí a tù fún ọ ìyẹn ni pé a gbé fún ọ̀wọ́ lónìí bẹ́ẹ̀ ló ti máa ń ṣẹlẹ̀ láyé jọ̀ ń tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ ló ti máa ń ṣẹlẹ̀ láyé jọ̀ ń tẹ́lẹ̀ ṣùṣùgbọ́n láyé ọjọ́ yẹn ó lè má jẹ́ pé Islam làwọn ń tẹ̀lé láwọn agbọn ọ̀dọ́ tó wa táwọn náà ti ṣe bẹ́ẹ̀ láyé ọjọ́ tó ṣe pé nílẹ̀ Yorùbá yìí generally wọ́n ní ìjọba Ọ̀yọ́ empire Ọ̀yọ́ empire yẹn tí táìtù ẹ̀ńpárọ̀ wọn jẹ́ aláàfin ètò ìrú aláàfin kò sí yàn o aláàfin bẹ́ẹ̀ kó gbogbo ilẹ̀ yorùbá gbogbo tẹ́rìtìrì rẹ̀ tó bá pàṣẹ kò sẹ́ni bá bí dáa tó nìkẹ́ síbẹ̀ nínú tòmọ́rọ́ kó ti yé wa lọ tọ́ nígbà yẹn kò sọ́ba míì àbí wọ́n sọ pálá mi gbogbo ọba ọba ọba ọba ọba ọba balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ ṣàfẹ́ni tí àwọn aláàfin yẹn bá tó fi jọba tó wọ́n promote ẹ̀ kí ni a fẹ́ fàyọ nínú Ọ̀yọ́ empire yẹn ó ṣeéṣe kẹ́nìkan fi jíjà kẹrẹ̀ hàn ó fi hàn pé jagunjagun tó láyà lòun kó wá sí nǹkan kan láti fi gba ẹmpáyà yẹn lẹ̀ lọ́wọ́ ewu tó kí ni ẹni tó jẹ́ olórí ìjọba òde yóò san lẹ́sàn nínú nǹkan tí wọ́n ní tí wọ́n fi san ara wọn lẹ́sàn jù ń gbà yẹn ni kó ṣe kí ni kó tulẹ̀ fún yọkàn tulẹ̀ fi kan fún pé wọn náà máa lọ jọba ń bẹ̀ ọmọ ti bá lẹ̀ bẹ̀ tó bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àyè ti ṣe wá wà wọ́n tulẹ̀ fẹ́lẹ́ yìí wọ́n tu fẹ́lẹ́ yìí wọ́n tulẹ̀ fẹ́lẹ́ nígbà tílẹ̀ náà ti pọ̀ lọ́sálá. so eléyìí náà ti wà but eléyìí dáa sọ nísìn under Islam sọ́tọ̀ kó lórí kó tulẹ̀ gbọ́n nìkan nígbà tó sì jẹ́ pé gbogbo àyókù náà jọ dọ́gba irú ẹ̀ ní apá ti wà láàrin àwọn olùmọ̀ nípa pé sọ́tọ̀. So tó lórí àwọn mùsùlùmí kó náà tulẹ̀ fún yàn pàtó ṣe kí gbogbo àyókù náà kọ àtọ̀dọ̀ bó bá jogún ni téèyàn kan ní máa dájà tó bá sì jẹ́ pé nǹkan kan ló ṣe tó nìkan ló ṣe irú ẹ̀ rí òṣùgbọ́n ẹ̀tọ́ dọ́gba ni pé ẹni tó ti ṣẹlẹ̀ àlè fagilé tó wá nù àdéhìí ti fẹsẹ̀ rìn lẹ̀ wọn nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti náà ó tulẹ̀ fún wáyé sáà ni wọ́n á parí. àlùfáàrí so anabi sọlọ lọ àtúnà ló ti ṣe kìí ṣe káàtó ya abubakar ló ṣe umar ló ṣe àwọn náà ṣe bẹ́ẹ̀ lẹ́yìn fún anabi sọlọ lọ àyùsùn torí tó bá gbé sọ abẹ ló bá ṣe nǹkan bá ń sànàbí ò ṣe àwọn aṣọ pé ńgbà tó ṣe yùn táwọn sọ hábà yóò kú tako ni àbí wọn tako sábà tako ajẹkùkọ sẹẹrì tí bá pé ibi wà gbogbo ó kò sórí ìpinnu torí ńgbà tó ń sin wọn ọ̀tá kù alánàbì gángan fúnra ara rẹ̀ ló ṣe kò ní ìdíkẹ́ máa tẹ̀sẹ̀ wá wá sẹ́nìkan takó kínní nígbà tí èso yẹn sórí ìbúrọ̀ sọ eléyìí sí pé abẹ́ rẹ̀ náà ni Abubakar àti Umar náà kọ sí táwọn náà fi ṣẹ́kẹ́ ni táwọn náà fi tulẹ̀ fún yàn nígbà táwọn náà di khalifa eléyìí túmọ̀ sí pé ẹni tó bá dúró lórí fáwọn mùsùlùmí níbì kan kò sí tó burú nínú kó tulẹ̀ fún ẹnìkan nínú àwọn mùsùlùmí ìwọ́n yóò jẹ́ olórí gidi èsì olórí tí ò nítumọ̀ yóò jẹ́ olórí tí wọ́n under Islamic principles èsì olórí under democracy principles mo rò pé yé wa ẹ̀yìn tó ń pè táwọn sọ ní ìsìn Islam ẹ̀sìn wọn kí Islam kọ́ ní democracy abẹ́yìn sùn ni sí Islam democracy láti bo láti bo sí fún bó wọ́n ti kọ́ lura wọn wọ́n ní pàdé ọlọ́jà pẹ̀lú asín ni wọ́n ti mara wọn rí ìgbọ́sọ̀ sọ pé democracy is the government of the people by the people people people people yìí náà ni kò sí tọkọ lọ sáwàlálẹ ẹhẹ sọlọ sọ pé inil hukmu illa lillah ọlọ́run nìkan ló lòfin ọlọ́run ló ní ìjọba ìbátan ayọwọ òfin ọlọ́run nù nǹkan tọ ẹ̀yin lẹ gbà tẹ́lẹ̀ ìtumọ̀ sí kẹ́ni bá jó lórí fáwọn mùsùlùmí ọ̀tọ̀ kó tulẹ̀ fún yàn tó bá ti ti tu fún ọ ó di tiẹ̀ nù tó bá ti tu fún ọ ó di tiẹ̀ nù mímọ ẹ̀ náà tó máa sọ pé wọ́ ló lága yìí níbẹ̀ yìí ti máa tún mẹ́mí mọ́ ní ó náà ní pé tó bá kú àwọn ọmọ rẹ̀ òjòògùn rẹ̀ láì tí ikú rẹ̀ orí kówó rẹ̀ ló ní ó lè ta ìfẹ́ nìkan tó lọ gbàyànjá lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ ta dúkìá rẹ̀ àbí òye wa nǹkan tẹ́lómi kan lè ṣe ní kọ́ tọ́ ọmọràn pé ẹ bá ti ta lẹ̀ yìí ẹ bá ti ta lẹ̀ yìí lórí ọjọ́ ọ̀la ìmọ̀ràn lásán ní kété pé wọ́n sọ fún ọ pé má ta òsì gbọ́dọ̀ ta tọ́ ilé ìjẹba. ìjẹba wo hábọ̀rọ̀ mọ́ kí ni wọ́n ń léyìn àdéhùn lọ́wọ́ tàrkì bùwọ̀n tàrkì mọ́. وملك تركيب مزدق بلد مزج تركيب إسنادي تركيب إسنادي حضر موت حضر موت كابي كاسوك تأبط شرا كابي كاسوك جادل حق بين يعني حضر موت ترك فعل وفاعل ماذا بني تركيبا اسنادي تأبط شرا فعل وفاعل ومفعول به فعل وفاعل ومفعول به إلينا ممكن تركيبا إسنادي ثاني إليه حديث عبد الله بن عمر رضي الله عنه ونو ثبت عنا ما قصر طوال قني أندوى محمد صلى الله عليه وسلم ثبت قوفة عنا حقع الزبير حضر فرته أقطع الزبير حضر فرته قال النبي صلى الله عليه وسلم أبو ليرتي أسين الزبير بعد سافر kọ̀ọ̀kan gẹ̀ẹ́sì ilẹ̀ iye eré tí ẹsìn rẹ̀ bá lè tà ó kù wà á rọ̀ wá ìwádìí ilẹ̀ ọlọ́run bá fẹ̀ ẹ̀hán anikẹ́sì rẹ̀ ọ̀sáré ìjọba sáré nítòfin rẹ̀ wọ́n bọ̀ tó ọ̀nà tẹ̀sẹ̀ mọ̀ kẹ́yìn náà ẹ̀ máa ìmájìn láyé jẹ́ ọ̀run nìkan sọ̀kò ibi tó kò bá dé làwọn tà ẹ̀ máa rò péré ìbẹ́nukọ́ lọ kókò sọ̀tì. ẹran ti mọ̀ kó sọ tó fi ń kànàkànà tó fi ń tó tó ti jọ ọrẹ ọwọ́ rẹ tó fi sọ́lẹ̀ ẹran fi yọ lọ jìnnàjìnnà sọ òdodo ni òkè ti kpọ́rọ̀ eré wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ láyé jọ sọ nítorí pé ọmọ èèyàn nínú làákà ìtọ́lọ̀ fún un ẹ̀rí pé ó ń gbọ́n sí i ó ń gbọ́n sí ok ilẹ̀ tá a fẹ́ fún eléyìí ọ̀pọ̀ kọjá ká máa ka ẹnu sọ ọmọ kó sọ ó sì ní bẹ́ẹ̀ so wọ́n sì ní kọ́ sọ kọ́lọ̀ ń bá ràn lọ́wọ́ tí rókò ń bá ń bẹ́ jìnà jìnà yọ sọ pé tó sọ ni àbẹ́ gẹ̀ẹ́sì ẹ̀ lórí báwọn náà tó lè mọ́ sí làákàtẹ́ wo gbogbo lẹ̀ káwé pé òkúta tàbí sí àmì kí ni wọ́n ṣe wọ́n lè pa kó òkúta ẹgbẹ̀rún akó òkúta náà. tòní ti tí wọn bá sọ tiẹ tó dúró máìlì kan láti rà pọ̀ òkúta mí tẹ máìlì owó ló pè tiẹ léyìn lẹ́bù ẹ jàmbá lẹ́bù tẹ máìlì ló pè so bí wọn ti máa ń bẹ nu míì tí máa fi ṣe nǹkan láyé náà bàtí islam ọ̀fara ma torí pé alugọ́rọ́rù wà ń bẹ wal jahal alugọ́rọ́rù wal jahal ìṣújú wà so ń dá ìsìláfẹ́ rà kò yé wa ìyẹn wọ̀ especially tó wá pé rírà títà ní àmọ́ mo fẹ́ fún ọ kò sí wàhálà bẹ́ẹ̀ náà kò sí wàhálà sọ́kò owó fi tó kù rẹ̀ bá dé ni èmi ò sì máa bẹ́ lọ́n kọ́ máa dínà wọ́n máa bẹ́ lọ́n kó dínà ìgbà tó ti ṣe pé gbígbù wọn fẹ́ fún ọ eléyìí ò sí wàhálà ń bẹ̀ àmì yìí tí sẹ̀rí àti ọ̀fara mọ́ onínìka talẹ̀ látàrí pé asọ̀kò ìyànjẹ́ wà mẹ́ ìṣújú wà mẹ́ òun ti mọ̀ kó sọ lóko rẹ bá kúrú pé kó la wọ́n ti lọ gbọ́dọ̀ lu katakọ́tù ọgbọ́dọ̀ lu rọ́bà ọwọ́ rẹ yìí náà tó ìsìláàmù ọ̀fara mélé yẹn tó anábì sallallahu alaihi wasallam ọ wá tulẹ̀ fún az lóde wọn bí tẹ̀sìn rẹ lè sáré ma. fàájọ́rọ̀ lùkọ́rọ̀ ti hàjọ́ ọ̀ òun náà bá mú ẹ̀sìn sáré òun náà mú ẹsìn rẹ̀ sáré títí ẹsìn sáré lọ ń sáré lọ títí tẹsìn fi dúró ó mú ẹsìn sáré ẹsìn wa ń béèrè lọ títí tẹsìn fi dúró nígbà tẹsìn dúró tó ń mọrọ máa fi sáwó pẹ azubairu wa sọ kòbókò tó wà lọ́wọ́ rẹ̀ àgbẹ̀tẹ̀ bá gbọ́n ẹsìn ẹ̀ mú kòbókò lọ ẹ̀ mú pàṣán lọ ọ wa sọ pàṣán ọwọ́ rẹ̀ ó tún sọ síwájú wíwò. فقال أعطوه حيث بلغ الصوت النبي وأنا يفون títí débi tí ọ̀sán yẹn dé débi tí pàṣán yẹn dé yẹtún sẹsìn mọ́ o ẹ̀sìn ti sáré débi kan bàbá zubairu tí wọ́n sọ pàṣán wọ́ wọn wọ́n tún wá níbi tí pàṣán dé ní ẹ̀bùdé subhanallah amátìsí yóò fẹsẹ̀ rìn lẹ̀ tó ń torí ẹ̀ àbùkátà láti wàhálà ara wọn. nípa mímọ sọdájọ kan lẹ́yìn rẹ̀ àdìsí tó tẹ̀lé níparí àwọn àdìsí kan mú wá ní báàbò ó jẹ́ tó nìkan wá nínú àwọn sọhábù kí wọn tẹsí ma pé ní tí wọn kó kí èbí a mọ ẹni torí ní ìsìn sábà padà sínú àwọn àwé tá a ti máa ń dá àwọn ẹni tó gbà ní ìsìwá mà á lè sí sí sí sí sí sí káwá débi tí wọ́n ti sọ pé rọ́jú ló mìíràn sọ̀hábà ẹnìkan náà sọ̀hábà dáa ní ẹsẹ̀ nìkan yóò á ló kọ ẹnìkan náà àmọ́ àmọ́ ńgbà tó ti jẹ́ pé sọ̀hábà nìyẹn alìjẹ́ olóbìnrin láyọ̀ bọ̀ àìmọ́dálọ́jẹ́ gan-an kò kó bàjẹ́ nítorí kékeré ni لإجماع العلماء على أن الصحابة كلهم عدول torípé náà àwọn olùmọ̀tì kò fún gbogbo àwọn sàhábà ńkọ́ ẹni tó dúró déédéé ni wọn. àìmọ́kọ sàábí sọ́gbàdìtì wá sọ́gbàdìtì jẹ́ sọ̀bàjẹ́ torípé ní gbogbo olùmọ̀tì kò fún gbogbo sàhábà ńkọ́ ẹni tó dúró déédéé ni wọn. àwọn yẹn parọ́ wọ́n yẹn sọ kátàkátà fẹ́ẹ́ sì sẹ́ni tó bẹ́ẹ̀ sùn jẹ́ tọ́ ẹnìkan náà sọ ha bàbá gbà ó kọ́ọ̀dà wàzọ́tù máa nàbí sọlọ́lá àdìsọ́lẹ̀ fẹsẹ̀mẹ̀tò òyẹ̀kọ́ ó ní mo jagun pẹ̀lú ànábì sọlọ́lá àdìsọ́lẹ̀ mọ́ wá gbọ́dọ̀ ànábì sọ̀rọ̀ àti láyé bá a máa tẹ bá béèrè gbígbà ó lọ gbọ́ ó nígbà tí mo bá mo tẹ lánàá lọ sógun kan ìgbà tí mo tẹ lọ sógun kan ni mo gbọ́ tọ́sọ̀rọ̀ anáàtò ṣùrọ̀kẹ́ òfin tẹ̀lẹ̀ orogún làwọn èèyàn o níbi nǹkan mẹ́ta orogún làwọn èèyàn ṣe níbi nǹkan mẹ́ta àbí àjọni ní nǹkan mẹ́ta jẹ́ láàrin àwọn èèyàn àjọni ní nǹkan mẹ́ta jẹ́ láàrin àwọn èèyàn ẹnìkan ò lẹ́tọ̀ọ́ lórí rẹ̀ ju ẹnìkan lọ rẹ̀ filkẹ́lẹ̀ koríko wàlmáàdì omi wàlnáàrí àti iná rọwọ́ọ̀bù abudu ahmed wa abudu awud wàrìjálùhù tẹ̀kà àwọn tó gbà wá nù àwọn tó sì gbà wá àwọn tó gbé jáde nù tóra àwọn tó sì gbà wá olódodo tó ṣe fọkàn tẹ̀lé adúpẹ́ adébíyí fẹ́ tẹ̀lé anabi sallallahu alaihi wasallam á rí i pé kò sí ìgbà kan tí ń bùkátà ká máa pa rẹ̀ àti kọjá kó sàlàyé rẹ̀ fún wa. sọ àwa ẹni wàhálà wà nípa pé ká aráyè láti gbọ́ tọ́lọ́ káàsì lásìkò láti tẹ̀lé jẹ tòbí tí wàhálà ti bá wa. sọ àmọ́ pé ìgbẹ́ta ní bẹ tẹ́sí islam yóò sàlàyé rẹ̀ gbàgbé. anáàsù ọkàlì mùsùlùmí náà wà ghayru mùsùlùmí wọn bá jẹ mùsùlùmí wọn bá má jẹ mùsùlùmí lókòórá wọ iná àtà wọn bá jẹ ọkùnrin wọn bá jẹ obìnrin wọn bá jẹ aráàlú wọn bá sì jẹ àjòjì anáàtù tó kọtọ kárí gbogbo wa àwọn èèyàn ṣòro kẹ́ òfin tẹ̀lẹ̀ orogún ni wọ́n á ṣe o nínú níní nǹkan mẹ́ta kan ìyẹn ni pé ẹ̀tọ́ wọn jọ dọ́gba níní nínú níní nǹkan mẹ́ta kan ẹnìkan ò ju ẹnìkan nínú ẹ̀tọ́ tí wọ́n ní sí nǹkan mẹ́ta kan ìyẹn ni pé bí wọ́n ti lè ṣàǹfààní bẹ̀ lèmi náà lè ṣàǹfààní bẹ̀ bí wọ́n ti lè sàǹfààní bẹ̀ láì gbàyọ̀ǹda lọ́dọ̀ mi èmi náà lè sàǹfààní bẹ̀ láì gbàyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ so onídìí pé kẹ́nìkan máa sọ pé láti bolo ti wá ta ló fún ẹlẹ́tọ́ yẹn ìwọ gẹ́gẹ́ bíi ta ni wọ́n náà sọ pé ìwọ gẹ́gẹ́ bíi ta ni ta ni ìwọ náà san orí mélòó ló ń bẹ lọ́rùn ẹ̀ àjọ̀dọ̀gba nù kílkẹ́là koríko tẹ́ran ọ̀jẹ̀ koríko tẹ́ran ọ̀jẹ̀ sẹ́nìkan ò lè sọ pé ẹran ẹnìkan gbọ́dọ̀ jẹ́ débi ibi koríko yìí ẹran ta ni wọn àjọ níbẹ̀ màálù kan agbọ́dọ̀ jẹ níbi koríko yìí màálù ta ni wọn jẹ níbẹ̀ ah ó ti bá kọrẹsì àfihàn nàìjíríà orúkọ yìí náà gẹ̀ẹ́sì àwọn darandaran àtàwọn àgbẹ̀ hmm. fúlàní tálọ́dà ẹ̀ wá dáhùn jọ máa. àwọn anídàkọ ńkọta lọ́dàwọn náà ilẹ̀ ta nílẹ̀ ta mú koríko wù nínú lẹ̀ Allah adúgbò fọlọ́ kí lẹ́sẹ̀ tí fúlàní ti sẹ́yìn tóbi jẹ́ pé fúlàní dáràn báyìí tí fúlàní bá gbàgbóró ọ̀daràn wọ́n bá gba ọ̀dàbọ̀ kí lẹ́sẹ̀ táwọn àgbẹ̀ náà ti fẹ́ fúlàní. tóbi jẹ́ pé àdúgbò yìnbọn sí wọn fúlàní bá fúlàní náà yìnbọn abẹ́rẹ́ rí nǹkan mọ́ àti kọ́ yọ àdá kọ́ yọ ọbẹ̀ ọ̀pọ̀kọ ó tún báyàwó táwọn ìrìwà yàtọ̀ rẹ tó bá wà sọ híhà àdàmọ̀dé fúlàní làwọn fúlàní torí pé àwọn fúlàní gidi ní téèyàn mọ̀ wọ́n sí ni wọ́n yẹ sọ̀rọ̀ wọ́n yẹ sọ̀rọ̀ ègbè wọ́n máa ń concentrate lórí iṣẹ́ wọn wọn yé sísá lápọn tí wọn sáà nìkan mọkọ ọkàn màálù wọn. ọlọ́wọ́n bá ló nílẹ̀ ọlọ́wọ́n ló ní koríkorí rẹ̀ lọ́pọ̀ ìgbà tó bá gbé koríko ni màálù fúlàní fẹ́ jẹ kí ni wàá lẹ̀ ọ̀gbọ́n ní fúlàní náà tó wá sọ̀rọ̀ alẹ̀ tí màálù ń jókòó lóko wọn á ní gbogbo ẹ̀ green náà ní gbogbo tó bá ti á green koríko ọ̀gbádùn àtẹnìkan ṣe gbogbo wàhálà tó fi gbin kó ẹlòmíì kan lọ yáwó tó fi dáko kó tẹ̀ mọ́ ìyàwó ẹsẹ̀ wọlé wá tẹ̀ tó bá da màálù wọnú oko rẹ̀ ṣé màálù péde tó bá ti da màálù wọnú oko ló fún ọmọ bàjẹ́ náà ọwọ́ pé wọ́n tẹ̀bẹ̀ mọ́lẹ̀ wọn wọ́n bàjẹ́ àti tí wọ́n bá ti dáko sí tó tó bá ti koríko lẹ́ máa ń wá ká àlẹ́ tọ́ láti sọ fẹ́ni tí ń dáná pé tí màálù rẹ ọba jẹ nínú koríko yìí o iye báyìí lọ́sàn-án lójúmọ́ alẹ́ tọ̀ alẹ́ tọ̀ pàápàá jùlọ tílẹ̀ bá jẹ́ kò lóluwà ẹ̀mẹ̀ ń tọ́ka kan fi mú àdìsí wa ń bèrè ìfà ń sọ̀rọ̀ ilẹ̀ tí ò lóluwà kí ló ṣe sí tí ó fi di tiẹ̀ ṣé ilẹ̀ tí koríko ti wù lórí ẹ̀ kò bí wọ́n ti lẹ́tọ̀ àtiwọ́bẹ̀ lèmíràn ní ẹ̀tọ́ àtiwọ́bẹ̀ láì gba bísà tóbi wá jẹ́ pé wàá sọ pé ibẹ̀ yẹn o màálù ẹnìkan gbọdọ̀ jẹ́ mbẹ̀ wọ́n ló nílẹ̀ níṣẹ́ wọ́n ló nílẹ̀ koríkorí rẹ̀ ńkọ́ wọ́n kọ́ ló ní Allahumma àyàfi tó bá pé ilẹ̀ tíjọba ti yà sọ́tọ̀ kẹ́ bá ti fi sọ ike nu hadith ala wa inna li kulli malikin hima gbogbo lọ́ba lọ́ba iná ló nílẹ̀ tó yà sọ́tọ̀ fáwọn ẹran fún ọmọ ẹ̀jẹ̀ mbẹ̀ ti yárú lẹ́lẹ̀ lọ́tọ̀ sẹ́kítọ̀ ẹran ọba ni wọ́n máa jẹ́ mbẹ́ àbí ẹran zakat nìkan ni wọ́n máa jẹ́ mbẹ́ ẹnìkan lẹ́tọ̀ láti wọ̀ àbí tó bá yẹ kí ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ ìlọdálẹ̀ yẹn ni èyí ti lẹ̀ tí ò lóluwà sokoríko sì bẹ lórí rẹ̀ òfin ń tọ́jú àwọn ẹran rẹ̀ tó ẹnìkan lẹ́tọ̀ láti wọ̀ bẹ̀ lópin ìgbà tó ọ̀gá sí ìgbọ́ bùkátà tiẹ̀ nínú koríko. No ìmọ̀lẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbọ́ bùkátà tiẹ̀ tán lórí koríko yẹn o lẹ́tọ̀ọ́ kan láti kọ̀fẹ́ lómìnà láti lọ jẹ́ mbẹ́ nítorí pé ọlọ́run ló mú jáde bẹ́ẹ̀ bá ti ń jẹ́ náà lómi ó tún máa wò àbí òye wa kàn ná ń kọ́bọ̀ so àmọ́ lókè ìgbà tí wò ó ti mú ń tọ̀ fẹ́ mbẹ́ ẹnìkan lẹ́tọ̀ọ́ láti jì ọ́ dànù torí pé ó lè rẹ lọ́wọ́ wọn ló nílẹ̀ rẹ ó dìgbà tí wọn bá tó sàǹfààní ńbẹ tó wá fi bẹ́ẹ̀ lẹ̀ pẹ̀tọ̀ ẹni tó bá tó fẹ́ jàǹfààní koríko yìí òun lè wá jẹ. sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé koríko tó ń bẹ nílẹ̀ gbayàwó ẹ̀ lè kọ́ fẹ́ nìkan láti jẹ o láti fẹ́ràn rẹ̀ jẹ o kẹ́bẹ́ nìkan sì lè kọ́ fẹ́yìn náà láti mẹ́ran yín jẹ o àmọ́ tó bá wà lórí ilẹ̀ títọ́ bá yà sọ́tọ̀ sọ eléyìí kọ̀ sáyẹ̀ àbọ̀ wà lórí ilẹ̀ tó yẹ kó lólúwa sẹ́ni tó sì ní òtí gbọ́ bùkátà àti ẹ̀ńbẹ̀ tán tọ́tọ́ kí wọ́n wọ̀ bẹ̀ tọ́tọ́ kí wọ́n náà wọ̀ bẹ̀. tìrẹ́nìtì wọ́n ló nílẹ̀ ó sì ń sin ẹran lẹ̀ a sì mọ̀ pé ẹran ara sábà bí sáfẹ́ ń jẹ́ran òun náà ní kó ń jẹ tí wọn kò ní límì wọ́n máa jẹ lọ náà tìrẹ́nìtì ló jẹ́ pé káwọn náà bá ta ń jẹun lọ tó ń jẹ wò ní límì kọ́lọ̀ mọ́ yà wá lẹ́ràn ìrìn wọn sọ pé wọn náà dà gẹ́gẹ́ bí ẹran dábà ẹ̀kọ́ kan máa jẹun lọ́nu àwọn baba alágíríkì ló lè sọ ẹ̀rọ káàdì agíríkì yẹn àwọn twenty four seven náà kátà máa jẹun sóni àbí tí wọn bá ríran rí oúnjẹ ìjọba tí wọn náà ti báyìí kọ́kọ́kọ́kọ́ yóò máa jẹ lọ náà ẹ̀ bí yẹn bá wà lọ yàbá wọn àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin wọ́n jẹ́ ìyàwó ni ọ̀dọ̀ gbé sí bó ti dọkọ ni yọ dára yọ pé ẹ torí ẹ àwọn ẹran tí wọn ìdí tán fi ń jẹ ẹran nù wọn máa jẹun lọ continuously wọlọ wà nílẹ̀ koríko wá wà mẹ ẹ sì ti sọ ráǹdì ẹ pẹ̀lú fẹ́ǹsì bá ti jẹ wáyà fẹ́ràn pé sọ ráǹdì tẹ sọ ráǹdì rẹ ó túmọ̀ sí pé continuously ilẹ̀ ní bùkátà sí ní ti ń bẹ lórí ilẹ̀ yẹn tòbí àpọ̀ ẹnìkan lẹ́tọ̀ọ́ sáàtì wá wọnú lẹ́rẹ́ yẹn láì jẹ́ pé wọ́n lọ sí lẹ́tọ̀ọ́ fún wọn kó a sọ fáwọn ìrànwọ́ ọ̀tá jẹun wọ́n jẹun kọ́ mẹ́jẹun kí lọ́kàn wọ̀ wọ́n jẹun kọ́ mẹ́jẹun kí lọ́kàn wọ̀ àbí òye wa àmọ́jọ́ tí wọn náà bá sí ilẹ̀ gbáyàwó tọ́ta àwọn màálù rẹ̀ jáde táwọn náà tún lọ jẹ́ ń bò mí tí màálù mi náà bá wọlé fi tó burú kò sí tó burú mọ́ tọ́ eléyìí jẹ́ máa koríko làkọ́kọ́ eléyìí ọ̀wá túmọ̀ sí pé kí lẹ̀ ń ta kókó sí ẹ̀yìn kà ni wọn ní ta kókó sí ìbò lọ́wọ́ ọdún gbó lọ ló lọ ká kókó ọlọ́ọ̀gì ó dì lẹ́rù ó tún rú ọ̀lù gbogbo yín rẹ gbogbo wọn ló kù dára lé rẹ ta bẹ́ẹ̀ ní kọ́mẹ́ ní yorùbá lẹ ohun òsì jíjú ó tún gbé kalẹ̀ tó ń tà ẹ̀sùn wa ní ẹ ànábì sọ pé ànáṣú sùràká òfin sàlàtì ó tún á ti sìnkà wọn rò pé yé wa torí pé ti di tiẹ̀ pàtó ti lọ gé ó dé o jókòó ẹńtà wọn náà lọ gé tẹ kó wa bá wọn amẹ́ràn rẹ omulọ̀dì koríko tó á ti kalẹ̀ wọn sọ pé so ìdí from country to country. koríko náà bẹ́ẹ̀ nù tí wọ́n import tí wọ́n export tí wọ́n bá máa bẹ̀ mọ́tìlá sójú kan náà yọ gbọ́ ọ̀pọ̀ bí wọ́n bá jókòó sójú kan náà bíi ní nàìjíríà yọ gbọ́ ọ̀pọ̀ kò gbọ́dọ̀ tún travel kọ wo kí ni bẹ láyé koríko jẹ́ kàkún means of income ní fún country mi jẹ́ pé wọ́n máa kó wọlé tírélà tírélà tírélà tírélà tírélà wọ́n sì ní kọ iye ọjọ́ tí tírélà ó ṣe láàrin country yẹn ti ra wọn kó dé owó gidi ní koríko tẹ rí wọn tọ́lọ̀ ń jẹ́ agbọ́n gbogbo ẹ̀ làwọn sọ náà sí àbẹ́yìn ò rí wọ́n sọ náà sí gbogbo ẹ̀ wọ́n tún jó lólé subhanallah tó gbogbo nǹkan yẹn náà ó ní ìjọba náà because àtàlẹ́ kó koríko jọba pé ní ìsìn à ń lọ Somalia ká fẹ́ tà lọ ẹ wá nínú kọ́ńtìrì tá a bá pàdé lọ́nà àbẹ́rẹ́ nǹkan náà àmọ́ tíjọba bá bá a dá sí ah yóò di means of income now.

ẹlẹ́yìn náà tó jẹ́ tẹ edu dẹ̀ tó ń kó lọ sókè rẹ̀ edu ti jẹ́ máa kó lọ sókè rẹ̀ wọ́n ní wọ́n ẹ̀mí akọ àwọn ò àwọn ò gbogbo gbò tiwa aṣọdìlẹ̀ atálẹ̀ torí pé owó kan wá hard currency wọ́n tún kó omi gbogbo custom náà tó bá wọn fọwọ́ sí tí àwa ọ̀rọ̀ wa kàn tí yóò ti rán kùnrin tí wọ́n tó eléyìí jẹ́ báwọn torí ẹ̀ máa wulẹ̀ ronú kó sówó à ń kó koríko lọ o kò sáyè o à ń nídìí ẹ̀ o tó eléyìí jẹ́ ti koríko. ok koríko tó wù fúnra rẹ̀ nìyẹn sẹ́wọ̀n kí ni ìsìn koríko náà ti develop débi gé ẹ̀yìn lè pè fúnra ẹ̀ àwọn koríko kan wà bẹ́ẹ̀ nìsín kọ́ńtrà láti introduce sáwọn fúlàní ti fa wàhálà yìí ike koríko yẹn ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ fúnra ẹ̀ tẹ́fà ti wá gbìn pẹ̀lú ògbó ọlọ́run títí láéláé yìí àfi tílẹ̀ yẹn ọba ro tò yọ ọmọ wò ó sì ó sì máa ń jẹ́ kí ẹran kó tètè yó tí èsè ti jàǹbá tó torí ẹ irúgbórí wa ní ìsìn àyìnlẹ lọ kó wa láti Namibia wọn lọ wà ní Namibia wọn tún wà ní China gbogbo nǹkan China wọt àwọn tó fẹ́ kó koríko wá fún wa ní ìsìtá mọ torí ìjà àwọn Fúlàní àti àwọn àgbẹ̀ ókè àyìnlẹ lọ kó wo yín ra wọn ó tún níbi sọ́ọ̀dì kan tó tún yàtọ̀ kíkà sí pé mo kàn gbé koríko kọ́ lọ sùn tó o tún sọ́ọ̀dì o tún náwó o tún nára koríko yìí wá wù gan fúlàní kan á da màálù wọ ọbẹ̀ kọ́lọ̀ lónìí àwò ọlọ́run ló ní koríko yìí ó wù ó lónìí o àmọ́ èmi mo ṣe wàhálà tí mo fi gbìn o eléyìí ẹsẹ̀ kókó tọ́kàn lálẹ́ o you have to know the difference between the two kò sí tó burú náà tó ti pé mi mo fowó mi gbìn after tí mo bá ti gbọ́ àwọn bùkátà tì mí lórí ẹ̀ kí n fẹ́ lómi náà lẹ́kọ́ ajẹ́ mi especially wọ́n ní tí wọ́n bá ti ń ro mi yóò máa tún wù náà. sàmọ́ before then ẹ̀tọ́ wo ló ní. tọ́wọ́n aká àti ìfikẹ́ gbogbo alájọ àjọdọ́gba ní ilé oyè kálukú bá. ẹlẹ́ẹ̀kejì wọn náà ní alimáà omi omi tá a jọ dọ́gba ń bẹ̀ òun náà ní. omi gángan fúnra ara rẹ̀ mo sì rò pé gbogbo la domi ma. tó láti sọ kí ló mi gán yorùbá ní ìsìn tọlọ ẹ̀yin bàbá yorùbá kí ló fi omi ká lomi ń fi sẹ́gun ẹ̀rù ẹ̀rí sọ ni ń dómi yóò fi ní dàpọ̀ mọ́ zobo táàbì mọ́mí yàtọ̀ náà tẹ́lẹ̀ rúbá o tó bá jẹ́ pé tòkè sọ̀kalẹ̀ ńkọ́ náà ẹ̀yọ́ kàtà ẹ̀ omi lómi omi lómi tó ẹnìkan ti ti pẹ́ máa ronú ronú we can say let's let's hmm let's ọ̀fẹ́ sẹ́rẹ̀ máa abàgẹ́lẹ́ tó ti fi máa nígbà tí òrì fi dájọ́ lómi lómi kálukó sinmi lọ́wọ́ mi dárí yẹn ìdáná ti sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ là ń sọ bí tí mo fi béèrè béèrè yìí ni pé omi wà ibi tó mi gbà yọ sí wa wà. Ọrụ omi ni wọ́n ń sọ fún wa kìí ṣe ibi tó mi gbà yọ sí wa omi gbà yọ sí wa láti arọ òjò tọrọ láti sánà omi gbà yọ sí wa látara àtẹlẹ o omi gbà yọ sí wa látara akérèmabú odò omi gbà yọ sí wa látara òkun omi gbà yọ sí wa látara kànga. onígbàyọ sí wa látara bọ́ọ̀wù lọ́gádẹ́rù kò sẹ́mi pé nǹkan méjì nù ọ̀rọ̀ omi ni wọ́n sọ fún wa èyí sì ọ̀rọ̀ ibi tó mi gbàyọ̀ tọ́gbàyọ̀ sí wa àjọdọ́gba nínú omi tómi bá ń bẹ nílẹ̀ kò lólúwa ibẹ̀ nìsẹ́lẹ̀ yẹn wà ẹnìkan ọ̀lẹ́tọ̀ kan lórí rẹ̀ jẹ́ nìkan lọ pọ́ntiẹ́ súnkẹ́lómìnà pọ́ntiẹ́ àwọn akẹ́kẹ́ bíi ọba ńlẹ̀ yọ ọba kínní dákun súnkún bí omi jọ oníkálukú lọ́lẹ́tọ̀ láti panu mi torí pé tẹ́ ẹ bá fi dún ẹlòmíì kí ni ó padà ṣẹlẹ̀ ikú nìyẹn o ikú nìyẹn ẹ̀jẹ̀ lómi náà kàn náà lómi tọrọ láti sánmà ẹnìkan lè gbé báàfù kan fifty naira ẹ́. Eh? láti gbomi sẹ́mà à wàlẹ́ ọ̀tẹ̀ bọ́yá yìí kọ́ ló ti náwó àzótọ́ máa ń gbà wọ́n gbàtà àwọn èèyàn bá kó yọ but ẹ ṣàkíyèsí o omi tí wọ́n láti sẹ́mà yẹn directly ní kálukú ń gbà o kìí ṣe pé mi ti gbà sí safety tank kan tí mo gbẹ́ kalẹ̀ o kìí ṣe pé mo gbà sínú àwọn dúrọ́ọ̀mù táǹkì táǹkì táǹkì táǹkì táǹkì tí mo kó kalẹ̀ kẹ́ ṣàkíyèsí o ẹ̀ẹ́dọ́lọ́dọ́ àwọn àmọ̀ fàdí ti tí ò ti ṣiṣẹ́ o tó ẹ̀yin ọmọ ẹ lọ́mọ agbọ́n mi tó wà nù dọ́ọ̀mù ẹ omi tó wà nù sẹ́fì tàjà gbọ́n ànásù sùràkàwù lànàbì sọ bí ìsàlẹ̀ àtà. tó wàá kó ti fẹ́ fà àdìsí lọ́sibí tí èsè tiẹ̀ mi. torí pé tó bá yẹ kí bí sẹ́ńpọ̀ láti sánmọ̀ lọ́ọ́ bá gbà kò sí sẹ́ni tó lẹ́tọ̀ọ́ àti sáńpà pẹ̀lú rẹ̀. mo rò pé sàkíyèsí àhání ìsìn kankan kankan gbẹ́ra rẹ̀ èèyàn máa gbẹ̀rẹ̀ ìwọ tó fowó rẹ gbẹ́ kànga ọ̀rọ̀ omi tó ti torí rẹ gbẹ́ kànga là ń sọ ni ìwọ tó fowó rẹ gbẹ́ bọ́ọ̀wù ọ̀rọ̀ omi tó ti torí rẹ gbẹ́ bọ́ọ̀wù là ń sọ ni àwọn èèyàn ó yẹ kó o dé kó wọn lẹ́tọ̀ọ́ nínú omi yẹn ẹ̀wọ̀n kí lè ti yàtọ̀ ní ìsanwó rẹ̀ ló fi ṣe kí ni ló fi gbẹ́ kànga wọ́n dà gẹ́gẹ́ bí òun ló nílẹ̀ tí koríko ti hù olófowó rẹ̀ gbìn koríko nísìnyí wọlọ́kó rẹ gbé sàgà wọlọ́kó rẹ gbé bọ́ o nobody can force you to take from the water but after tí wọ́n bá ti mú un tó nídìí bẹ́ẹ̀ ẹ̀ kó fa àwọn èèyàn lẹ́nu láti ṣe kínní láti mú nínú rẹ̀ o tí mú un tó nídìí bẹ́ẹ̀ ẹnìkan gbọ́dọ̀ wá mú un bẹ́ẹ̀ o nítorí pé wọ́n lọ sánà bí omi yẹn ti jẹ́ rírì tẹ̀sí gẹ́ẹ̀tì rẹ̀ ní tó omi tó yẹ pé wọ́n lọ fowó rẹ̀ gbẹ wọ́n lọ fowó rẹ̀ pèsè rẹ̀ àwọn èèyàn náà ti tún lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìwọ bá ti mú un tó bùkátà bẹ́ẹ̀ lẹ́yìn ìjà ló ti ṣe jẹ́ mbẹ́ ọ̀dà táwa lè takùnga táà lè ta ìtẹ́lẹ̀ rù táà lè ta odò rí ba náírà fẹ́ tà á. Atlantic Ocean tá a lè ta ẹ̀kọ́ ọ̀rọ̀ omi ni wọ́n sọ kì í sọ̀rọ̀ ibi tó mi ti wà tẹ́lẹ̀ làwọn olùmọ̀ sọ pé kò sí tó burú mbẹ̀ a lè ta source of water torí pé àìsorogún mbẹ̀ àìsorogún nínú níní kàga o tó a sọ pé kàga yìí gbogbo ẹ̀yìn mélòó àfi tí wọ́n bá gbẹ fún gbogbo àdúgbò sọ ẹnìkan ò sì lẹ́tọ̀ọ́ láti kàga lágbòdo sí i wọ́n máa ti gbẹ fún gbogbo àdúgbò wọ́n máa fi lè fi àgádágodo sírò kànga bẹ́ẹ̀ ẹ̀tọ́ wà fún ọ láti mú àdá especially kápẹ́ local government lọ́gbẹ́ kànga ẹ̀rì tí local government náà gbẹ́ kànga síbi kan tí ò so mu nígbà tí wọ́n ti lè pèsè water board wọ́n kàn gbẹ́ kànga akọ́kú lówó rẹ̀ ni wọ́n á sọ pé property ọ̀sìn nìkan local government àbí ẹ̀kọ́ ni so ibẹ̀ yẹn ẹnìkan lẹ́tọ̀ọ́ láti fàgádà gbòdò sí i. bẹ́ẹ̀ náà ní kàkà ní ìsà sẹ́ńtà àwa náà gbẹ́ kàkà property of Al-Madina tọ́ba pàgàdàgòdò sọ ayọ̀ǹda fún kálukú tọ́ba rẹ̀ kọ́ fi kọ́ wọn gbogbo ẹni tó bá sọ̀rọ̀ ẹ máa mú bọ̀ torí pé agbẹ fún gbogbo èèyàn àti káfíìrì àti mùsùlùmí nítorí pé ládà ń bẹ́ńbẹ́ kódà kó ti káfíìrì ẹnìkan ò ní sànù abẹ̀dọ̀tí mí àfi kọ́ lọ́wọ́ sálẹ̀ kódà tó fi dórí àwọn ẹranko tó lọ́n léwọ̀ bí kéèyàn sànù ẹ sọ di another word ọgbà orí kò yóò gbẹ́ngbẹ́ ajá sọ fún ọlọ́run kò sí lẹ́tọ̀ọ́ ká ọmọ yìí máa ẹlẹ́dẹ̀ bó ṣe burú tó tí ò tiẹ̀ da tí ò ní láárí kan tí ò ti tó wúlò lára rẹ̀ àkókò mọ̀ntárì ń bẹ̀ tó ń jẹ́ tí wọn náà ti gbọ́ ní tìkọ́ ya tẹ̀yìn lẹ́yìn rẹ̀ bá ẹlẹ́dẹ̀ ọ̀dá jẹ́ o aburú ni ọlọ́ọ̀nsẹ̀ lé wọ̀ láti sákọ́ lórí tó rí bó ṣe rí o káfíń lẹ́yìn lẹ́dìjọ́ mi bẹ́lẹ́dẹ̀ ti wá rí kákò gbẹ́ngbẹ́ lọ́wọ́ àlọ́pàá ó ti fura pé bí ṣe ń ṣe òǹgbẹ́ni gbẹ́ lọ́ba tọ́tí pé wọ̀ ní kájẹ́ bó wàá léèyàn ọ wàá ti torí pé kèé ṣe mùsùlùmí kọ̀ǹga yóò fáwọn mùsùlùmí lásán ni ajẹ́pọ̀ gbádùn kò gbádùn nítorí pé èèyàn máa ń tara ọmọ náà gan balaga tó lè mú yàn wà lẹ́nu ọmọ náà lò wò mọtòrò kó sáǹfà nínú nǹkan tí wọ́n ṣe wàlẹ́ òun lè jẹ́ pé lẹ́sẹ̀ kíláàgà rẹ tó lé sí ẹ̀sẹ̀ rẹ tó tó ara ń jẹun náà torí a gbọ́dọ̀ eléyìí a gbọ́dọ̀ tí àmọ́ nísìnyí ìyẹn broke ó sì ní kànga lé wọn á ní kẹ́nìkan wá rà téèyàn lè ra arú ẹ̀ dáadáa ó lè tà náà ó lè tà fẹ́ràn kí wọ́n gbẹ wọ́n tún kó àwọn ríǹgì sí wọ́n tún kó kíní sí tá but ẹni tó ra o wọn náà mọ̀ ẹgbẹ́ anáàtò ṣòro ká òkè kàlẹ́ àwọn èèyàn túbọ̀ sọ̀rọ̀ fún omi ẹ̀ o àmọ́ áfíà tí wọ́n bá ti tẹ̀kì tó bá ti mú un tó nídìí mẹ́ ọ̀rọ̀ kó yé wa tọ́ tọ́wọ́ atọ́kẹ́ máa ti pure water kẹ́ ẹ máa ta bottle water kẹ́ ẹ máa ta ẹ̀tọ́ ń ta aláṣàn yorùbá lẹ̀ bá kì í sòwò omi káṣí kínni kásọ̀ ajẹ́kọ̀wò tó da àtùnú sá ẹ̀ tún rómi bọ́ọ̀wò náà bọ́kẹ́tì kan èlò ni òun náà tún lówó tí wọ́n tún tà tọ́tọ́ kò sí ní tó burú bẹ́ẹ̀ náà tó ti pò lóko rẹ̀ gbẹ́ẹ́ àbí òye wa ló fowó rẹ̀ gbẹ ó lè tà fún un kọ́sà ti máa ṣàkíyèsí wípé owó tó ń ta kò jọ ara lọ owó tó ń ta kò jọ ara lọ torí ẹlẹ́sìn máa rí nínú fẹ́k kí wọ́n mọ̀ sọ fún yín pé téèyàn bá débi tó ti fẹ́ sàlọ̀ ìyẹn wọn bá yín pé kò sómi títà ni wọ́n ń tomi àbẹ́yìn tí kábíkì ò débẹ̀ ẹ̀rí nǹkan mi tọ́ ọlọ́run yìí lọ wọ́n sọ pé títà ni wọ́n ń tomi wọn á ní kò burúkọ romi yẹn kò fi sàlùwàlá lópin ìgbà tó wò rẹ ọba ti jẹ mọjẹhẹs tí ọba ti wọn láwọn jù ọ̀rọ̀ kẹgẹtì ó wọn láwọn jù a sì ní owó tó tó bẹ́ẹ̀ tá a lè fi ra ọyà tètè yá mú rẹ jẹjẹ ni o ètò kó di omi o wípé ẹrú ọlọ́ọ̀ni ọ omi yìí kó má tọ́ ọlọ́ọ̀ni mo rò pé yọ màmá sì rọ ẹrú ọlọ́ọ̀mú náà tó bá ń lù ẹrú ọlọ́ọ̀n lu ẹrú ọlọ́run tó pọ̀sàkéèdì tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ́fọ́tì tí ẹni tí ń pọn mítà fún wa ti látàrí pé kìí ṣe bómi yẹn ti jáde gangan níta fún wa wọ́n tún ti tírìtì ẹ̀ wọ́n kó oògùn sí i wọ́n tún fọ́ nù wọ́n kọ́ gbogbo ìdọ̀tí tó lè wà nú ẹ̀ àbí ẹ̀kọ́ ni wọ́n tẹ̀sẹ̀ fún wa pọ́n sínú ọ̀rá tó kótó di fún wa tún pọ́n sínú gbòó rọ́bà gbogbo ẹ̀ náà kó lè bàjẹ́ pé ńgbà tó dénú rẹ̀ masha Allah la quwwata illa billah islam ò bínú sí fún ọ̀tà islam ò bínú sí fún ọ̀tà ó lè jẹ́ bó ti ṣe jẹ́ mi. iná wa ń kọ́ táwọn pé náà ń bẹ ní táwọn fi dáná náà wà bí kí náà fi ń dáná bẹ́ẹ̀ bí igi bẹ́ẹ̀ bí gáàsì bẹ́ẹ̀ bí èédú. kẹ́rì kẹrosín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé ìdáná lè sọ fún wa pé ńlọrọ gítà fi ń dáná pẹ̀lú náà ni gáàsì àti ná èédú àti ná àti ná àbí iná tó tara àwọn nǹkan jáde àbí nǹkan míì lànà bí sọ fún wa pa lórí ẹ̀ láàrin àwọn ní pé iná yẹn ìṣe míì tá a gbà tá a fi rí náà bàbá lọ kógi lórí igbá yẹn onígi tó ní ànábì sọ pé ànáàsù ṣùràkáwò ìdàlà wọn lù ọ bẹ kọ ẹ ṣùràkáwò wa tó wọn sọ pé ṣùràkáwò lè wò àbá lọ kó èdè lórí àtẹ ìyẹ ilé èdè ọkàn àbò ilé epo lọ lọ ó ní ẹta kẹrọsí ti ká jì kó kún wọn á tọ wá pọn ọba pẹyìn ẹ sanwó kẹ àdìsí yẹn ẹ̀yin ò tí ì gbọ́ ọkàn àbò tó bẹ́ẹ̀ náà ni gáàsì òun ní kó kó sìlíńdà bíi mẹ́rin sínú bóòtù ọtí síná ọfẹ à gbogbo dábàá bíi dábàá tó dùn wọn gbèdú adìẹ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé iná gangan náà ń sọ kìí ṣe ibi tí àgbàrí náà ètò túmọ̀ sí pé àìsè partners níbi nǹkan táǹtì ń rí náà ẹ̀hẹ́n nísìnyí even ìsáná àìsè pátínà ńbẹ ìgbà tí ìsáná bá tó múná jáde iná tó mú jáde ń làjẹ pátínà ńbẹ. bẹ́ẹ̀ni sẹ́yìn ẹnìkan ti da ó ti da petro àbí kerosene ó ti dá sí ìdú rẹ̀ ìsáná tí wọ́n wá sá ó ti fi dáná sí kerosene tiẹ̀ kerosene tiẹ̀ sì wà lára èédú ó wá gba ìsáná yẹn lọ́dọ̀ rẹ̀ ó fi sí kinní ìdáǹsọ̀rọ̀ tó ẹjọ́ dọ́gba ń bẹ tọ ìyá onígi lè tagi eléyìí lè tẹ é dú oníkẹrọsìn lè da kẹrọsìn rẹ ṣùgbọ́n nígbà tí nẹ́ẹ̀tì wá jáde yẹn ṣé ìwọ sọ fún mi pé ọ̀gbọ́dọ̀ mú náà yìí láì san yìí báyìí nífẹ̀ẹ́ ti kó kí síná ẹ̀ wá ń wá iná tẹ́ fi sè tí ó fi ràn má ẹ fẹ́ kó èlú tó yẹ pé ti di ẹfẹ kó sínú náà yìí wọn ni rárá ni kọ́mọ kọ́mi lóògùn náà bẹ̀ wọn. Ah. kò ní tó nídìí kó tún máa gba àyọ̀ǹda kò nídìí ọkọ̀ mú sí ọfẹ́ kókun náà sí ni ló kókun náà gbé tí máa ń ké mẹ́ ọkọ̀ tó bí gbà tó rí ni bọ́ọ̀bá bọ́ọ̀bá gbó tán ọgbẹ́nu lọ mo rò pé yé wa kèsì pé tọ́tọ̀ pé tọ́ba gbó tán ọ̀pọ̀ àánú ni o lórí ọ̀sọ̀ fún ọ̀pẹ́ talájà so eléyàrá nísìnyí wọ́n dáná kalẹ̀ òtútù mú bàjẹ́ iná yóò tún máa tẹ̀ fín sábà pé wọ́n fẹ́ polútù nù ẹ̀ ṣé wọ́n wá lọ wọn yá náà pé à ah, every two seconds two naira ah forward ìfúnnátọ̀ ń yá àná wà láìkòtò rẹ̀ ọkọ̀ gbọ́ bí aláìgbọ́ ni ọ̀ya tó tọ̀ tọ́ba tó wáyà tó tọ̀ ọkọ̀ máa gbọ́nà lọ pé ẹ ah, wọ́n tiẹ̀ kókò tèmi èsì wọ́n tiẹ̀ ọkọ̀ máa lọ ni ọ̀ àfọwọ́tọ̀ kí ló sọnù owó náà tọ̀ yá ńkọ́ ah báà mi ọ̀sán rú ẹ̀rù tọ́yé sọ̀kálùkù sí mi tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé adọ́gba nínú lílo àǹfààní iná tá a ti dá ẹ̀hìn bóyá a fẹ́ lò pé àwọn náà fẹ́ ti dá náà ni bóyá a fẹ́ lò pé a fẹ́ yá náà ni bóyá a fẹ́ lò pé a fẹ́ mú náà bẹ̀ náà tó gbogbo eléyìí kò ní ìdíkà nìkan kọ́ máa fúnlẹ̀ mẹ́nìkan ní máa ha mẹ́nìkan àbí kó díẹ̀ lọ́nà bẹ̀rẹ̀ àwọn èèyàn dọ́gba nínú ìrèlè báwo la yẹ ọba ti dáa tó tó bá ti pa bá gbẹ̀sìn ọlọ́run bá wáyé wọ́n ti ń lò wàhálà ọba dínkù ganu ilé ayé pọ̀lọpọ̀ ọjà tó ṣẹlẹ̀ tó ò nídìí wà láti bá ti sọ sàwọn èèyàn bá mọ kílẹ̀ tọ̀ mí kílẹ̀ tẹ̀ lómi tó lẹ́yìn náà ọ̀rọ̀ ilé ayé yìí báyìí ọ̀rọ̀ gẹ̀dẹ̀ ni ètò ń ta ni máa yọ àdá sí gbogbo ìgbà tí bá jẹ́ kó wúlò fọmọlàkejì rẹ̀ tó fúnlẹ̀ ma tó mú kí tẹ̀mí ó lé ma gbogbo gbàdúrà máa fi dáadáa rántí rẹ̀ bẹ́ẹ̀ ọ̀n bẹ láyé àbòsí sílẹ̀ ayé lẹ̀ onísọ̀rọ̀ rẹ láyé kò ní ronú kàn ọmọ màtàdó àpò ìhà lágbájá ni gbogbo bíkíbi tó bá wà ọlọ́dà pẹ̀lú ẹ̀ rán so yàtọ̀ sẹ́ni tó yẹ pé gbogbo gbogbo aburú ní ma sọ̀dọ̀ rẹ lọ sọ́dọ̀ àwọn àwọn èèyàn mú láwọn èèyàn torí kó tóbi lórí káfìrí náà gẹ́gẹ́ bá ti sọ ó ní ti dáadáa tí káfìrí kan pàdánù rẹ̀ lọ́dọ̀ lọ lópin ìgbà tí dáadáa yẹn ọba ti tako tẹ́sìn ló lè ṣe so wọ́n gbọ́dọ̀ jẹ́ ni tó so yìí pé ìwà rẹ̀ àti ṣe rẹ̀ òfin pa àwọn èèyàn wá sínú Islam wa yìí ìwà rẹ̀ àti ṣe rẹ̀ wọ́n fi lé àwọn èèyàn jìnnà sẹ́sìn Islam wa yìí nítorí pé tó dá wa lójú bí àdá onáà nípa ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ̀ wọn bá wá fi Islam sáánù ní áfíríkà tiwa south sahara yìí ìwà lọ́lọ́wọ́n bá fi kàkà títí pé wọ́n fẹ́ nìkan jagun jihadi kan wọ́n yọ gàdẹ́ nìkan kọ́tẹ́lẹ̀ ìwà àwọn ẹni tó gbé wa rẹ̀ ó tilẹ̀ jẹ́ pé àwọn wọn ọ̀dà ọ̀rẹ́ yìí náà ń kọ́ ìwé ọ̀pọ̀lọpọ̀ tó Islam náà ni wọ́n kọ́ ń pa àkídà ní sákìdà wọn náà ń dà yìí tó ń torí ẹ̀ láti máa fẹ́ dáadáa fáwọn èèyàn torí pé onìkan iná nìkan tó lè mú lọ síwájú bá ọ nínú gbèsè tí dáadáa bá ti pọ̀ aburú ọ̀màdín aburú onìkan láyò ọmọ ọ̀màdín ọ̀màdín yóò fi wá wà bí aláìsí yóò fi wà bí aláìsí ọlọ́wọ́n bá là ń bẹ̀ orúkọ rẹ̀ tó dára sí sàn án ròyìn rẹ̀ tó ga jù ó túbọ̀ ní rọrùn fún láti máa pa òfin kọ́ràn wa lọ lórí àtúmọ̀ tẹ̀lé tẹ̀ lórí àtúmọ̀ tẹ̀lé tẹ̀ nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ṣe ń dá nǹkan àti ń dá nǹwé sábàbí oríire fún gbogbo aláyàtọ̀ kéyàmù ọlọ́ọ̀dá má ṣe nígbà lẹ́jọ́ àbúrò fún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك